والسلام على رسول الله sesuatu yang disediakan masjid kalau masjid dan kalau masjid itu ada kalau ada memang ada sesuatu yang nikmat dan sesuatu itu masuk ke bulu bulu jadi dengan ini ayat ini kalau kita pemahami si akhir siwa pada doa Allah kepada Allah Masa Tanya lagi mana orang apa Allah yang tahu orang. Orang itu sesuatu yang sesuatu yang ada. Ini mana jemaah orang tua dari dia berhukum osam di kubur di musuh yang budaya tahu tidak orang berbina lah, orang tulis orang berbina saya mungkin tidak bilang kamu kan tulis orang orang boleh jadi kamu yang berbina Allah berbina orang ada dan orang berada pasti ada pun yang berbudi yang berbina jenderal lima kita lebih sibuk berbudi banyak masih berbina Kemudian anak tua yang buang air 我们应该发挥他们的，他们来起来是力量就行，力量就行。你说你第二次要再来呢，好吧，做一个决定。妈，这第二次不第二次决定，他家里一块地呢，我们是还得下。那个呢，好了，我们说妈呀，我你我来，你们来，他来，我不让。 يوم وبسام وأثقالا مع أثقالا وطن وبسامي والوهم بسحبه وانتهي علمنا دنيا بما معنى قالوا من موتى الذين يؤمنون بغير علم وطن إنه يعمل ما سوانا لا تعلم كما سمعوا وما سمعوا ألا ساء ما يزورون 能是鬼呢？我说我老爸不想了，我说我老爸不想了，你讲你讲吗？然后你讲的多，然后我讲的多。我爸的姑娘很漂亮，然后我爸的姑娘，然后现在你不是想你了，然后我爸啥的，你看爸爸那边，然后我讲。

Gracias. kepada orang yang berkata Maka yang berkata oleh lain Orang-orang yang berkata Awalan karam Orang-orang yang berkata Orang-orang yang berkata Orang-orang Tetapi kekuatan ini Orang tak ada yang berkata Baiklah Baiklah Baiklah Baiklah Baiklah Baiklah Baiklah Baiklah Tetapi sekolah sosial Tetapi sekolah sosial Tidak berlaku Tidak berlaku memang faham walaupun semua jenis kalau kita semua dan yang lain dan yang lain bersuat yuk baik itu itu dan sami non asli buku ini sebab yang mana aku boleh cakap kalau ini apa yang lagi untuk berkumpul di sini untuk tuan hal yang semua sebenarnya kau semua doa orang berkumpul ini baru mengulangi lagi dengan hal الفقير إذا لا يعمل أساس لكن الدول التي كما يتقون أن أخرجنا مما تقوى لا يتصف في جرم ونجعله عدادا ونجعله عدادا لكن قالت اتبعت لعنتهم وأسروا الندامة وما أكلفهم حرام وكما رحمك الله أعدائك الولي وجعلنا الأغلال في أعناقهم والأقوات أسوارهم أقوات أسوارهم الذين في أعناق الذين كفروا أقوى على كسير وما عملوا سبب بسرعة هل يجزون إلا ما كانوا يعملون أصابت ستطبيق من بلاد سيجعل الدنيا وتجبرنا Ada apa nama bentuk itu bentuk sesat. Ada nama nama orang lain di sini. Tapi yang sesat itu yang nama orang orang yang kau lihat kali. Kita tahu tak kau sesat. Ada nama orang orang sesat. Jangan bodoh bodoh lepas kau. So pada waktu itu bodoh pada hari ini. Bentuk terjadi kali kau competition. Ibu dua lah, dua lah. Mana? Dua lah. Jadi sendiri yang berkata Berhutup Berhutup lah juga Tak Cinta di satu Maka sesuruhkan Tuhan Allah Eh sesuruhkan juga Dalam sesuruh Ia Ia Ia Itu itu belum Ia Ia Tuhan Allah Dan ini Allah Allah Allah Allah Allah Allah Allah eléyìí ti bẹ báwọn fẹ́ fà orí ìlú ńlá eléyìí ti bẹ báwọn fẹ́ fà àwọn ẹni tó lọ lọ́wọ́ máa yọ àwọn ẹni kọ́ láti wà lọ́wọ́ tó tàbí ọ̀gbìn rẹ̀ ti ń pa ọ́ lọ. ọ̀rọ̀ ni ilé ẹgbẹ́ ní ilé ẹgbẹ́ tó gbé láyé àti náà wọ́n ti tẹ̀síwọ́ lọ́wọ́ rẹ̀ náà láti fẹ́ fà ọ́ lọ́wọ́ àwọ̀ ọ̀sán náà wọ́n á kọ́ ọ́ lẹ́tẹ̀ẹ́ àkàtà ilé ẹgbẹ́ tó gbé sẹ́mẹ̀ kíyà wọ́n kẹ́lẹ́ لهم من جهنم مهاد ومن فوقهم غواش كذلك نجزي الظالمين Allah dikatakan amal itu bahwa Allah banyak semua sisi gradasi mengkolan dari dan terkabul dengan Allah sana Allah siapa dan sama Allah Ani siapa dan sama Allah Sing Ani siapa sama Allah anasikia kusema kani wanaweza kwamba kama leo kuendelea kwa mambo sana tani anasikia kusema kama wanaweza kuingia hizi anasema ajua ni ah, rai ni rai kwa nini na la tatakulu min Allah wassalam anasikia ah, kusema kama tí wọ́n bá kú ẹ̀mí ọ̀gá ara wọn kò ní láì tètè lọ sí sábà àwọn àtẹ́rẹ́ wọn tí wọ́n bá ṣe àdúrà wọn tí wọ́n bá ṣe àní sílẹ̀ fún sábà fún kò ní láì wọnú sábà kò ní láì wọnú sábà olùkọ́ náà ló kó sí ọ̀rọ̀ nípa wípé àlàyé kọ́lá kọ̀kọ́ pé tí wọ́n bá kú àní sílẹ̀ fún sábà. káyé òdodo ni àlàyé ẹlẹ́ẹ̀kejì gbígbé àwọn ẹsẹ̀ ẹni náà bá ṣe àní sílẹ̀ fún sánmà kan òní ráyé gòkè òdodo ló náà. ويقال إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه gbogbo ọ̀rọ̀ yìí tẹ́ bá sọ ọ̀dọ̀ náà máa lọ máa ń kéwàá gbogbo sẹ́yìn tẹ́ bá ṣe Imam Malik Kurang. Ia terbaca buku dari Imam Malik Allah Allah orang yang pun bilang di sana. Isteri Imam Malik Okilah Malik Kurang. Masih sulit dia saya ada proses untuk keluar. Masa sekarang itu ada di sana ada pengawal. Baca Zul Jazari Al-Qudari Al-Qudari Al-Qudari Al-Qudari Al-Qudari Al-Qudari mabaki ya leo usiku ni jinsi ya yako kwa siku yao na sasa mtaa kwa sana sana kwa kwa ile kuna kuna kitu kile kile ni ona ni ona na sasa to baada dua ni ona ni sasa baada ya sababu ya leo usiku kwa sasa বিলাই ও কই কই তো গুরু জি নিব কই এটা আমি বিলাই তে তো মই কই তে সামনে লাই বেস্ট সে কো না দা দা দা ও কল তো ও তো তো মসজিদে মুসলমান কাম কাম কই কই বলাল তাই না ও মসজিদে মুসলমান ও মসজিদে মুসলমান বলাল তো তে আমি দোয়া কা হলো আর কি কাজ করে লয় ইকুলা সফর কা কইলা أبواب السماء ونسلت سماء الجمار ونسلت سماء الجمار الله عليك يسمى ونسلت سماء الجمار ولا يقولون الجنة مسلم الجنة حتى يجد الجمال في سماء الخيار وديك الجمار تجد جمال رحمه nanti darati wabe sodaku ini. Oh, apa tuan dari Itulah para bara wadil Kutu soda tu tu Lain-lain Kutu masih kui Ada sehara Kutu sisi lain-lain Mungkinlah dan Mungkin mulai Kutu sujuk dan kutu sisi Kutu sisi wadil Kutu itu tu lah gunawan bara kutu Tapi kau macam mana Kutu kami. Allah ni tak jelas Kutu itu juga Ibu ada yang terlalu tinggi Ibu ada yang terlalu àwọn ọ̀pẹ nínú àwọn ọ̀sán wọ́n ní ìtumọ̀ rẹ̀ hàtà yẹ́lẹ̀ tó ń mọ́lú hàtà yẹ́lẹ̀ yẹ́lẹ̀ tó ń mọ́lú èyí sẹ́ńtà ìyá ó di ìgbà tí ó kún pọnpọnpọn pátá wọn máa ní ìdí ọkọ lórí tó bá lè kọjá lára wà bẹ́ẹ̀ sọlá tó lè lò méjèèjì náà kò sẹ́yìn lẹ́sìn tàbá gbára àwọn. ṣe ìgbàlá nínú ìgbàlá ọkọ̀ dání nìyí. Tẹ̀wá ti di lókun kan tí o. Tí ẹ wọ́n kún wọn ló lásán. Òkú ló ti fẹ́ kọjá lára wa dé. Kò lè kọjá. Eléyìí wọ́n ti fún wọn ní láti dáná wọn láì láì. Wọ́n fi náà ẹgbẹ́ náà tó lé wọn lórí ní báyìí. Làá máa diri saya Saya betul dikuat di sini betul Hanya hidup Sallallahu alaihi wa sallam Awana sebut kebaikan Hancur dunia ini

نزل إليه ملائكة من السماء وملائكة ملائكة ملائكة سماء وصفة الغابة بيض الوجوه Give given يثبت له بصوت فأفرشوه من الجنة لتلك المؤذنة وألبسوه من الجنة لتلك من يفعلهم أتى الجنة يسوع وألبسوه من الجنة يقول تصنعون أتى الجنة وافتحوا له بابا من الجنة السلف قوم من مساعير يعني مسلسل فيأتيه berrohiha otihiha ubudada ubadal jana yang mawakis kebe wa yusakul lahu di kafrihi dan basah musib balai minum sahir pun cuma bisa dikirah wa balai minum sahir pun cuma bisa dikirah Rasulullah Muhammad SAW pun boleh dengan dia oh, dia pun sesuatu sahaja. Orang yang tua dan jauh dan jauh. قال الله صلى الله عليه وسلم ويلقيه رجل يعني هو من صالح حسن الوجه من له حسن الثياب تصور له طيب الريح تغنو يوما وكذا وما على فيقول يا صديقي ابشر بالذي يسره يرد منه ومر من سوء هذا يوم الذي كنت توعد eléyìí lọ́jọ́ rẹ̀ lọ́rùn sàjọ rẹ̀ mọ́ tó yẹ kó lọ lẹ́nu ẹni tí ó kú yàn wà fún pé máa ń tàn tàn sáré lọ́wọ́ ìfọ́ka ìwọ́ ìfọ́ yẹ tí ó lọ sáré olójú rẹ̀ ojú tó máa ń mú rere wá rẹ̀ ojú rẹ̀ ojú tó máa ń mú rere wá rẹ̀ tó yẹ kó yóò wá sọ pé ọ̀nà àmọ́ ní sàrẹ̀ èmi ń sẹ́yìn tó gbé láyé èmi ń sẹ́yìn tó gbé láyé ìmọ̀ wọn láti jọ ọ̀gbẹ́dà òkè yàrá. saya pun orang yang rompi dua dua apa yang besar dan tidak jaga majlisnya rompi apa besar Lolo, jadi kejar dia mau bayar sini sini. Berterang kepada saudara nanti. Hatta arjiah ila adli wa mali. Jadi bila tanya kita apa ama ya wa apa itu kan? Subhanallah. Allah قال نزلا وإن العقل الكافر أي كفر إذا زال من طاعن من الدنيا ثم بعيده وإقبال من الناصرة ضد كفر القيامة نزل إليه من السماء ملائكة سوء الوجوه معهم المصروح أو ملائكة تنطق لا تسمع تسكت وجوه وجوه أسس القواعد أسس القواعد فيجلسون منه هذا البصر أو ينطقوا وينطقوا الرقاع يؤتوا بتاعه العمل ثم يجيء ملك الموت بين ملك أقواعد حتى يجلس عند رأسه تلتي ملك أقوام الله تلتي تقبل بوجهه فيقول يا صديقي أيتها النفس الخبيثة وبكل اخرجي dahi dan jemaah Ila sohbe ah, ni Allah dan jemaah Tuhan Sohbe ibu yang telah berdolong Allah Sini Al Anani Bertafuk Bertafuk Bagi jasad Minum Makasaran Yuk Makasaran Dengan jawa Melintah Kau Cacat Yuk Cacat Yuk Cacat presidente tinha lugar na África, que eu tenho o leão, A paz do mundo, que eu tenho o leão, o meu irmão vai me ajudar, e ela vai me ajudar, eu vou te ajudar. Eu vou te ajudar, eu vou te ajudar, eu vou te ajudar, eu vou te ajudar. Esse é o الأكبر الذهبي لم يدعوها بيده قبل عام أمريكا ونفسدت والدنيا وستبعد حتى يجعلها بجنة المصروف ومتسمع صدورهم ويخرج منها كأن تدريه بشدة الوجد على وجه الأرض وانطلق بهم يخرج منه ومفهوم به كما يكون يوم ذات العالم ويسعدون بها وهم من كم يلقي يلقي ولا يدرون بها ملكت أونيتك وتعاملت مع ملكة إلا قال بما ملكة فما هذه الروح الخبيثة تولى به كل يوم أحسن الله نفسك وعليه فيقول أملك ولا فلان وفلان أبدا ولا فلان بأقبح أسمائه التي كان يسمى بها في الدنيا كان يسمى بها في الدنيا انظر الخروج من وطنها في ولايته hatta hatta yumda ini ila zaman dunia, untuk ila ila ila ila ila semua dikai bisa menjadi Kristus sebulan mau atau berpasangan telah ditetap untuk Islam pemakaran Rasulullah Sallallahu Alaihi Wasallam Sayyidina Nabi Rasulullah Sallallahu Alaihi Wasallam dan sebab Abu Abu Sama'ah dalam kubur dan mencahaknya dari dalam kubur sama beliau kondisi itu sama pun menjadi jadap kondisi itu sama beliau. Hati nomor dua dan yang ke tidak lebih dari ibu harga dan berat sedikit. Yang kedua barang terus di mana dua jadap obat-obat terpenuh untuk untuk kita untuk disuci. Yang kau kita sudah mengenal في الأرض السفلى السادس عليه اليوم وتطرح روحه طرحا أملاك السوء من الإسراء وصلوا وصل إلى لقوا ثم قرأ دائما الأدعاء والله ومن يشرك بالله فالبدل إلى جواز وفطر وكأنما خر من السماء نسب الرتبة إلى الجولة في السماء وتخطفه الطير أو يوم عليه من تحته au tahdi ada rabbi amma siyasat in kusbu in kan sahih hatta yuqal saya bin tamam wa tu'adu rumi di jasad wa yang dalam rasa wa tinmalana mereka ini orang tua lah mereka ini sudah semua orang tua masih lagi tapi tulisan orang tua dalam buku bulan ya orang tua itu mana أدعو هنا فيقول وتقول ها ها لا أدري ها آه. آه. ها وما يمي وما يمي فيقولان ما هي كنسة فيقول ها lain-lain Tapi bagaimana dengan kafir Manusia wakil Eh, mana yang dia Tung, bayi Dekat ini Boleh berdiri Ada yang tak lain Isi Isi Kena ilan Saya masuk kawanan Lalu belum berjaya Antara ini Kan dua bulan Orang baik yang baik Ialah Rasa yang yang Yang itu dalam usaha ini ada dua lomba Lomba mahasiswa Kuliah Itu ada sesuatu Kepala dua lomba Itu ada sesuatu Kepala dua lomba Awak tak apa Lama ada Sisi tak cuma Kau tak Itu sesuatu bisa Dia beri lomba Awak tak apa Sisi tak cuma Itu sesuatu Ah, tak ada bolong Bapak diri Awak tak apa Sisi tak cuma Itu ถ้าพ่อวันนั้นตัวว่าจะจัดเสียอาจารย์ผมก็ถ้าผมก็จะจัดเสียตัวไอ้เด็กเรียนว่าคนนี้ก็จะยุ่งจุดตัวถ้าเสียนั้นจะมีกระปังนี่ก็ยุ่งถ้าจังถ้าเสียผู้ดาวจะยุ่งที่ก็เสียผู้ดาวเสียผู้ดาวมาที่การการอะไรหัวข้อมันก็ต้องมันก็วิธีเดินดูแลใจมันมันที่มันที่ว่าแบบนี้มันที่มันที่จะช่วยแบบนี้ wọ́n máa ti dáadáa lójúmọ́ lé ipe wọ́n máa ti lọ fúnìsì àbámọ̀dé omi pọ̀ wọ́n máa lọ fúnìsì àbámọ̀dé omi pọ̀ wọ́n ti wá ní lọ́kùn wọ́n ti balẹ̀ la ìgbọ̀nù ọdún kaaba gbọ́dọ̀ pọ̀ lórí ọ̀dẹ́gẹ́lẹ́ ìgbọ̀nù ọdún. eléyìí ló ń tẹ̀ wá jẹ́ olùdẹ́gbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìbàjẹ́ ọ̀hún fẹ́rẹ́ kìsì lójoojúmọ́ ẹ̀ wọ́n 这段日子过自己的，还会不化妆的，就往哪走的，都是些最重要回来，还得过农历高中，还得过万历高中，还得过元旦，都是几天，人家最重要的。然后这看到嘛，给我们把大家都都是不够收入的，都是给你们，我给他们算的。不要多，家长来就就就过来，再买点东西，买多了我们，你好，那就会给我塞的。 dia melakukan setahun ini Masih berapa sehari Semampu punya tubuh kolom ini Dia Masya Allah Masih berapa sehari Kan Dan si kuda awal apa kata apa Kau baca aja Karena si kuda dia sini Itulah Nabi Allah Bisa menunggu Aktiru Rikrohan Dari Dari Dari Dari Dari Dari Dari Dari Dari

Salah ni panggilan Eh, sini kan boleh tu Kul bomas Kul bomas Ini kan tu tak tahu Kul bomas Dia dah nak ikut orang Dia dah nak ikut orang Dia dah Kul bomas Awak semua pun ingin kaya dia Awak kan nak buat dia ingin usung Ini usung semua Kali dia tak tahu Sisi buruk Sementara Tak buat Tak buat Tak buat Tak buat Tak buat Tak buat Universidad de Salamanca. Universidad de Salamanca. El mismo de la Universidad de Porque hay un grupo de millones de la Universidad de Salamanca. Por tanto, la misma de la Universidad. Por eso, todo el día, con igual de la Universidad de la Universidad y un lugar de la Universidad de la Universidad de la Universidad. Bueno, hola amigos. èèyàn sí aṣọ ìbáyìí pé wọn ò ní ráyè sọdá wọn ò ní ráyè wà lẹ́nu títí tí àfihàn yìí kọjá tó ti dé ara wọn abẹ́rẹ́ láti ṣàfihàn àkókò rẹ̀ ṣe ti láyà. tẹ̀sílì kan wọ́n yẹ títí tí okùn wọn fẹ́ sọ ọdún ogún tó ráyè kọjá tó ti dé ara wọn abẹ́rẹ́ rẹ̀ ṣe ti. وكذلك نجزي المجرمين Kalau kita tidak cuma sama orang ada sahaja. Ungu ada, ojo ada, betul mulai, betul mulai si, betul mulai si kalau kau. Lagu menjalan dengan melihat, mohon dijatuhkan, dijatuhkan malu. Lagu ada dengan menjual, tak cuma sari, dijual berapa? Ijaman itu inajahana, kalau masih sebaliknya wa min qawli qawat ikurama idagurama untuk jelas kepada jangan enam awalnya wa kadzalika hadzal zalimi fala asam awala usasa fala awala usasa anjuran kita tidak enam ibu lah yang tidak enam menjadi kerudung kalau baca sebagai pemaham jadi kalau ada sinema kita ada sinema tanggul ada ramai orang yang kuala negara yang eh, kuala negara guna yang kita kini tak cipas sebagai solo tak boleh membaca isi dana pun orang tanggul minum minum Kusiti itu kalau kolon dia, kalau orang itu, ini kalau orang itu mana besar? Você pensa que o colo é esse tipo de homem, não se pode colocar ele. O colo é da cama de fonte. E que ele se o outro, não se pode colocar ele. E se for o nome, não há, não há, não há, não há, você pensa em, você pensa em, so, ele vai. Mas, né, igreja do homem, igreja do homem, o tempo que o homem, 咱不是是保安员过来的，只要我落不我就罢工，听我解释。俺们要不给他来工作，要干活是准，还有苦活咯，还不给他来工作，我落干，俺三天的，我落干，跑三天的，我落的，就天天拉的，就无路可干。他们一个那么嘛，我们这样，我们这样就是这样的，大家帮忙咯。 ṣùgbọ́n wà ní ìlú ìjà ló máa ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n máa ń pè sẹ̀dẹ̀ pẹ̀lú ìjà tó máa jẹ wọn wọ́n máa ń wíwé àwọn ti di àwọn ti dàgbàtì àwọn ti dàgbàtì tó ṣe pé kò sí mímì pẹ̀lú mi àwọn ọlọ́run máa ń jẹ́ ẹ̀yìn lásìkò wa tó ẹ máa gbà ẹ máa gbà wíwé kò sí bó ti ṣe lè dá ibu kota semalam banyak banyak lain lagi. Usulnya yang pertama bangsa. Emire, Emire yang bersama dengan Bapa. Tuhan, bangsa dari dia, yang suka dari itu. Oh ya, aku jadi orang kuat, aku bangsa. Berikutnya yang bangsa, aku lebih dari dia. Emire, orang lain bangsa. Tapi lepas bangsa, aku lebih dari dia. ìgbé ọlọ́run bẹ́ẹ̀ lẹ́la lónìí kan kó kọ rẹ sínú ìwé àwọn olórí tí ó wọ àlìjáde eléyìí yóò tún wá sí sábà bí gbígbà tí ìyẹn bá padà sí ọlá ní ìgbà tí wọn lè ka méjì tí wọn bá dé wá bọ nínú sàárè rẹ láti ṣèlérí lọ́dọ̀ rẹ ọlọ́run kọ ní sípò ọlọ́run kọ ní sípò tọ èyí èyí tún dín àwọn àti àlìjáde ò sí fáwọn ọlọ́run. Al-Jannah Sifawah Al-Jannah Unikal punya nama Acara Al-Jannah Atau nama Ada jenis kota Ada jenis kota Ada jenis kota Ada jenis kota Ada jenis kota Unikal punya Untuk awal Al-Jannah Cuma ini Al-Ayah Al-Jannah Al-Jannah Al-Jannah Al-Jannah Kui anis ke umur sekali kerana ini panah kiri umur sekali jangan panah itu korun yang em cứ rất ví dụ như là rất là một lai lai thì không ai ăn mà người ta thì rất là một lai lai à chứ nhưng mà phải có hàng đấy còn những cái số là cái trên là sai chỉ tiểu cả như chúng ta như chúng ta chúng ta cũng như là sai là nó đó hoặc là những cái đấy thì là nên chỉ sử dụng một cái cái cái bát chỉ sử dụng cái cái ngoài và cái cái bát chỉ sử dụng cái hành động kêu gọi Bawaan kepada orang sorong, bóòlù tó bá jọ̀dá lọ. ọ̀daràn kò sí táwọn èèyàn kò lòdò pàdé bẹ́ẹ̀ bá rí táwọn èèyàn kò lòdò pàdé ọ̀daràn kọ́ ló bá sí wọ́n tún tani kọ́ ló bá sí wọ́n tún tani. wọ́n máa rẹ́yìn sí nígbà tó kàn wọ́n lànà. wọ́n máa bẹ̀rẹ̀ tó yàyà pàdé rẹ̀ ní ìgbà tí ọ̀kan wọn sì gbé. tòbá wà ní ìtura jọ̀dá lọ́sọ̀rọ̀ sí tàbí ìmọ̀ ọ̀gbọ̀n ìdá. ẹ̀sán tó náà bá ইয়াদু ফিসালে ইয়াদু জবাব আছে ইয়াদু বলুনো ইয়াদু বলুনো সে বলুন দিও আমার আমার মানে দাও কসুয়া ইদেক ইদেল ইদেল ইদা বলা তো কুরআন ইনতে ইনা জাহান্নাম আমার দাও কসুয়া দে এই ইদাই তিন পুরুষ মানসানি Waktu saya tak beri Barakel Tosun Tom Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Ada Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan Tuan การประมูลนั้นทำดีแล้วโอ้แต่ปักปักปักอีวันสิก็คุณรู้ว่าเราไม่ได้นำได้ในชีวิตอ่ะเราทำมาสวรรค์มาอีโบราณอีนี่นั่นกับโบราณเรามาสวรรค์มาว่าแค่ใดก็ได้ที่จะต้องไปเอสมาสัน 是嘛，有些人没没好习惯，我我知道，你肯定在做什么事。那你做什么事吗？你鬼三我干，我啊在说话，你鬼三，那我嘛不理。可能吧，可能吧，咯，把苦力把苦力。好了，你们这些人呢，玩的是啥呢？لا تكلف نفسا الا وسعها اولئك أصحاب الجنة هم فيها خالدون ونجعل bali wote ni mmoja. Ikiwa imani kwa Abu Qalas wa imani Abu Qalas wa Baba Anthony wa Ali Baba Anthony Abdullah wa ni huko kwa tutula kwa baada aljanna usali na naima ya kuwa jawa naima ya kuwa jawa eh rahmatullahi lakini kisa mtu ni mtu ya Allah masih sepuluh ringgit yang dari awal dulu berupa Abdullah. Bapa Nabi Muhammad Sallallahu Alaihi Wasallam tidak mengkoreksi Abdullah. Bapa ini sepuluh ringgit. Oh, kalau saya berdua ini tidak saya ulas. Apa lo kau ni mahu ibarat macam mana deh? Nama Allah Sambo kaum Muslimnya asli Muslim. Muslim ni pun. Orang kalau sampai Islam, pasti no. Apa lo kau pasti no. Bahana tu setiap musuh. Orang buku kolasa Ini lah hari ini Ia jauh jauh muncul Ia jauh sejauh muncul Jauh muncul Kuliah Inna jadina aman Wa amin salihan Hal itu bago Khusus sisi Kita bago jauh sisi Kuna ni al-iman Asi bukan sabdekah Kata al-iman Maka Allah Khusus sisi iman àwọn ẹni tó jẹ́ àgbèrè ní abúlé àwọn náà làwọn kékeré àwọn tó ṣe kékeré sọ̀rọ̀ tí wọ́n sì ṣe ìgbéraga táwọn ayé àwọn wọn bá lọ. ṣùgbọ́n àwọn mi àwọn ọlọ́mọ wọn sì kú àti ìṣèwà ọ̀tọ̀ rọrùn ìmánì àti káfí ìṣèwà ọ̀tọ̀ rọrùn kò lè rọrùn báwọn wọn sì kú lórí ẹ fún ìṣèwà tẹ̀lé báwọn torí ẹ̀ tí wọ́n lọ́dọ̀ náà bá kọ́ òfin ìmánì ìṣèwà torí bọ́lá wọn pé láàrín pẹ̀lú ìfọ̀nàfẹ́sẹ̀ ìlà òsàánà àwọn òfin kankan lórí ẹ̀mí kan àti tẹ̀lé lórí. ọlọ́run kẹ́ ẹ̀kọ́ wọ́n tẹ̀sí wá ní kẹ́ ẹ̀kọ́ wọ́n tẹ̀sí sẹ́gbà tó kù. ẹni tí ọwọ́ ló pọlọ́pọ̀ tí ò wá gbàgbọ́ òdodo eléyìí ọ̀pọ̀lọpọ̀ àgbọ̀. ọwọ́ ló sọ̀rọ̀ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ onígbọ́nà tí mo bá dágbára lọ́kùn ọ̀làkọ̀ àlọ́. torí ẹ̀ àwọn tó wá pọlọ́pọ̀ àgbọ̀ náà wà ní náà wà ní mẹ́rin أولئك أصحاب الجنة Awal ini Awalnya awal dana Awal awal dana Awal dana Jadi dana sudah berkali Jangan lupa Masih buat iman Masih lo Tara coba Tama tara Awal ini Awalnya awal dana Tuhan akan jawab dana Masih dana sudah iman Kau bolong lo Masih lo Masih lo Masih lo Masih lo Masih lo apa golong tu Islam tu beda ni sebab segala dan tahu ulai kita ashabu jannah awak tak tahu hari ni awak tak tahu hari ni sahaja sebab asal golong tu tak apa tu asal sebab anak buah, anak buah dulu macam ni asal kamu tu belum buat Hum fiha khalidun adillu wa kullu al-jannah Kita dulu lah. kan? ada tentang hidaran, idealan, cuma idealan memiliki ayat pasti saya yang berbeda. Nomor dua lagi awal dan awal itu adalah dulu dan asal dia umumnya Allah yang dia. Kenal kan bandingkan dengan yang jawab pun pada kondisi mana? Jadi, kita berkhidmat di إنه لا يؤمن بالله الآية أولئك أصحاب الجنة هم فيها خالدون إنه لا يؤمن بالله الآية اللهم صل وسلم الجنة قد تعمل الظلام لما ينام بعضهم نال جنة صيام رمضان أي بعضهم ينال جنة الصلاة الصلاة في مكة تبقى بعضهم الله اللهم دخلوا في جنه اليهود في كتاب الصحيح ini jadi buat berong bagi. Eh bapa, nanti waktu itu jihad bagi rujuk ini ini aja. Ini bapa, ini ada jadi, tapi yang berong cuma berong, tapi yang berong pada nama Tuhan Allah. Jadi yang penting saya ini sesuatu kali kesuatu kali. Ini boleh di masjid, tidak di masjid. Ini boleh kali berong bapa nanti. Kalau bapa mana bagi. Ini cuma berong bapa. Terus disisai iman Awalnya wadzana Adzana iman nítorí òní ní dáadáa bẹ́ẹ̀ ohun tí tí ọ̀gbọ́n ní dáadáa bẹ́ẹ̀ ohun tí òsì sọ sí yàn lọ́kàn ní dáadáa wọn bẹ nínú àná ọlọ́wọ́ á nínú rẹ̀ láì máa bẹ láìláì wọn lọ sáà ní àwọn àti ìfowó yóò mẹ́rin wọ́n yẹ tí èèyàn bá ti máa wà nílẹ̀ òní sí làárá mi kò sí làárá mi àná èyí tà sí náà lẹ lókùú wò sí náà lẹ tẹ̀lé ẹ̀kọ́ sí náà lẹ. 概念慢就是乱的，因为人间并不是乱的。哎，因为不是那么看在的，嗯，是吧？就是为什么我们不能真正的理解，不能把把这个人呢把它搞，就是现在的状态。แต่เรื่องของคุณคือการรับการเรียนรู้มีความหมายคุณเอาความหมายมาเรียนรู้

wọ́n lọ tó ṣe tó ṣe kó bàbá náà èyí tó tó lọ gàrà bàbá mi tó kọ́ bí o ẹ wá òkú tó wà ní sílẹ̀ ìbàdàn nínú làwọn àgbà náà ó ní kí wọ́n lọ pa sọ́mọ ní wàá wà ládùúgbò yìí ní bàbá rẹ̀ kò ní sílẹ̀ ìbàdàn ìdí ìrìn tó jẹ́ pé lẹ́yìn bàbá láti fi bàbá lórí afárá sọ̀rọ̀ níjọ́ ìgbà ìgbà. Sebab tu dia tak kongal dan awal dan awal dah aku beri apa hal Apa hal Lantara Ini tolong Tuhan ku esam kali Walau barang Awal dan Ku ikon yang gaji kan? Kalau ku esam Mana yang gaji Mau ku esam Kalau mau aku mau ngambil Kunisi larang mau ngawal Kunisi kita mau ngawal Kan dari mana Yusuf Allah Ta'ala Ibi mana itu Yusuf Allah Ta'ala Kumpul-kumpul tidak mempunyai Kumpul Yusuf Allah Ta'ala Kau tak tahu bahwa Jadi ini masih kita yang Sirolas Bukan ini masih Bukan ini Boleh malah ini Ironi Awal ini Barangnya Jadi kalau orang semua itu tidak kiamat فوق الراسع قل ونزعنا ونزعنا ما في صدورهم من غل ayo buku larang buku kita buku buku buku buku kalimat buku bimarin sumpami ada orang wajib ada yang bersih inuang dan bersiram kondisi mengkebun sendiri menjadi lain kondisi yang lain gbogbo aláǹgbá ló ń dáhùn kélé náà kó lè ti parí ẹ̀ náà gbogbo ẹ̀ nínú gbogbo ẹ̀ nínú láyé ní èyí tó dàgbé tó sì kò tó fi gbàgbọ́ inú wọn náà. bawa lawau media dulu ini larang juga dengan si larang tidak ada jual I look for له معه شيء في الارض ولا في السماء السميع العليم بسم الله الذي لا يضر معه شيء في الارض ولا في السماء والسميع العليم واقيم الاعمال رضوان صلى الله عليه وسلم بما تذكر بثاني لا بد لا بد هو دون هو ini tentang pagi kilometer itu dosan Nabi Sallallahu Alaihi Wasallam tu pasti ada ada yang masih ni batu orang

àwọn gbólóhùn yìí wọ́n máa lójú ní kò ní ṣiṣẹ́ pọ̀ ní àwọn òkú lásán ẹgbẹ́ kọ́kẹ́ tuntun àwọn òkú yọ lásán láì lẹ́ èmi wúlò òkúra wà lápọ̀ fẹ́ẹ̀ torí ẹ̀ ilé ẹ̀ṣẹ̀ yìí yẹn o ilé ẹ̀ṣẹ̀ yìí yẹn ọmọ ìyá ìdílé rẹ̀ gbogbo bọ́lá bàbá sí bá fún wọn kita mulai minuman Tapi Ah Tidak ada yoga yang ada kelepahan umum Kita mandi yang umum Wah minuman Usaha lagi Waktu minuman Dan lagi ada di nama Tidak ada satu akan yoga Itu kita jenis Orang menjual masa Dia jadi tujuh Dia jadi tujuh Kita jenis jenis Orang menjual masa Terima kasih yang tujuh-tujuh saya selalu bersih Untuk kontak ke SMA Itu mana nasihat ya? Kasi bukti yang nak berkata mani lo Masa lupa aja Mereka lo mau Apa yang berkata Jadi lo punya cukup bantah Berkata Berkata lo lah Di bukuan gue Buat kita lo tak berkata Kita lo punya cita berkata Bila cuma berkata Dari lara-lara Kita lo punya cita berkata Mereka punya cita berkata 啊，包括晚上的人，你想这些东西都起来了，就不再上去了，这些东西上来了，可能还是画了吧，不然怎么？就干脆了，不管几百，不管几百，别人怎么干，干不干不干不干不，那你们从那里回来的？那你做饭这两天，哎，如什么回来几天？ lórí akéwì kó jìlá ni àbí lórí akéwì kálukú náà wá pàdé ìsìnkú ẹ wá bá wa àkérè ẹgbẹ́ àtẹnudẹ láti ìgbà ẹgbà ẹ wá bá wa òkò bá a tó wọn yóò fẹ́ ra pẹ̀lú ọmọ ọ̀fẹ́ ọ̀dà wọn mọ̀ wá sọ ọ̀pọ̀ sápá lọ́nu àríwọ̀ sápá bọ̀. tọ́ olóòjì náà ti fẹ́ oṣù lọ́wọ́ bá fẹ́ jù wá ẹ̀dọ̀ àmì léyìn lẹ́nu ẹ ti dọ̀tà mi pé ó kéé àtẹ̀gbẹ́rẹ́ ti lọ́wọ́ ó fi wá ní ó tẹ̀ wọ́n àmì wọ́n yóò ti lọ́ra lọ́wọ́. yóò mú ọ lọ́tà yóò mú yóò mú rẹ̀ ti lọ́ lọ́tà kí ni ó mú olùwọ́ sí tó fi dẹ́pà kí wọ́n dá wà kọjá náà wọ́n gbọ́dọ̀ lè Oh diumbatkan Iwa mengkore Nerezeki Bino mentaja jen Tionsi Tionsi Yang tak komandai Dia ini Tuan Ini tayi hasil Lawa Dilarang Itu poju Itu poju Jadi orang yang tahu Dunia lalu Dunia lalu Dunia lalu Dunia lalu Dunia lalu yang telah meraya untuk ini dia mempunyai untuk kaji depan itu agar dakaran semua guru mana guru mana hasil yang sponsor jadi dari sini kalau online kalau online sudah kita pikir semua masalah itu nomor mana mari si mari si pun ada si pun mukmin di bulan sepuluh dari sekarang. Nah, eh, Tuhan yang sepuluh dari sekarang mukila bon. Mus mahu dengan jiwa positif. Tahu pasti resmi. Jadi dari sini. Itu kita lihat benar-benar Thank you. قال صلى الله عليه وسلم وإذا خرج المؤمنون من النار فلما تقام من إلى رجالنا والصداقة حبسوا على قنطرة بين الجنة والنار والصداقة تجاهر من دلالة الجنة yaitu safar sirot untuk anda usul apa pembelaan dan jenazah waktu sholat mawalim dan berikan dunia Menolak bersama berbuka sesiram di jendela dan memulai kolom biasa mengkau. Kudapan aparan biasa orang ini hatta tidak tertibu menungku tiada sepanjang waktu memang umur baru itu orang. Kudian tertibu berjalan mana awal yang aku kewal jalan. Pada dengan sedia, musyawarah dan memulai عليه السلام إن أحدكم بمنزله في الجنة أدل منه بمسكنه كانت الدنيا مفتي ọlọ́run bá mi wá ipò ní ẹnì kọ̀ọ̀kan nínú yín yóò mọ ẹni rẹ̀ láti dáná tí kò sí mọ́lẹ̀ rẹ̀ ní ayé lọ. ọ̀dà ìdí kó jẹ́ tiẹ̀ mọ̀ láti dáná tí kò sí dálé rẹ̀ kò jẹ́ tiẹ̀ ayé lọ. Oh dia ni, di sini si popo jadi si popo bang mana lalu si mama mana lalu dia ni. Dia ni kan oh. So awal saya ni dia mana dia kan tu si jadi dia makai lo. Kalau tak mana si dia oh. Wanazana nabi itu ibu mana beriin dan diri mereka tidak tahu. Alimah Musyrik, Imam Muhammad, Imam Tersebut, 我俩我买一件的，你买三百加一件，我买一件。 mulai-mulai Bukul timbeli upaya Kita dan berkumpul Dan mani Dilarang Juga jatuh Ini yang kita Mereka Mereka لازم أنت بالكيد تقول لي لازم يوازن قل لي لازم يعني غير يوم جوان بزاي زمان وليه وأنه صحيح البخاري ومسلم أتوا النبي صلى الله عليه وسلم عن أبي وعلم قالوا لهم أن أحدكم لن يدخله عمله الجنة إذا كان يوم wọn yóò kú láti fi wà lẹ́nà tó ti pé agbọ́dọ̀ sí ọ àmẹ́sì tó sì ọ lásán tó gbé ọ wà lẹ́nà kékeré ọlọ́run wò ó kí ẹgbẹ́ ti lẹ́gbẹ́ ìkẹ́ ọlọ́run ní síbẹ̀ tó wà sí lọ. àmọ́ wọn tó ń sin náà náà wọ́n torí pé wọ́n ti máa ń sin nígbà iṣẹ́ yẹn tó gbé ọ wà lẹ́nà rárá. wọ́n ní wàlẹ́ ẹ̀ńtẹ̀ yà ọ̀ṣun lọ. iṣẹ́ ìwọ gan an ẹ̀ńtẹ̀ ọ̀la ṣe tó ń mọ̀ tó pé wọn náà wà wọ́n àwọn sọ ara rẹ̀. kọ́ọ̀dọ̀ wàlẹ́ anáàlì bẹ́ẹ̀ olórí èyí náà. إلا أن يتضمنني الله برحمة منه وفضل أي أكبر ولم لا تدعي كبير من تدعو يا جاتو فبعض لا تدعي كبير من تدعو يا جاتو الله أكبر Contohnya Orang pada Ikai adalah kau Hajru adalah kau Kerjaan adalah kau Masih di Allah Walau al-jannah Masih walau mana ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة كافرون وأيوب أو الجنة أو الجنة وأخيه أو مانا أو الجنة وأخيه

Allah'a ṣe láti fún wa pé tójú òrírí dáadáa bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀ ètètè ọ̀gọ́rí dáadáa bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀ ètè òjì ẹ̀sọ́ sí àwọn kàlùkù bẹ́ẹ̀ dáadáa abá bẹ́ẹ̀ àwa ti bá tó wa. فهل وجدتم ما وعد ربكم حقا تينا انتقال في الدرس بين فرق كل بين السياسة جمعين لا يموت فيها ولا يحيا يكون سببا omi tẹ mọ ọmọ bẹ́ẹ̀ bá ti rúgbó náà tẹ bá bẹ́ẹ̀ oúnjẹ tẹ máa tẹ bẹ́ẹ̀ tẹlẹ bá ti sọ fóònù ìgbà tí wọn tẹ bá bẹ́ẹ̀ ọmọ ìyá wọn lè rẹ ọlù náà bẹ́ẹ̀ ọdún bẹ́ẹ̀ bá wà dé. ọlọ báyìí lẹ́nu wọn lè nínú mẹ́yàwó olùkọ́ wọn wà.

Allah yang tahu, tiba-tiba Allah pun tutup kuliah dan berubah. 一个月时间都能好办法就好办，哎呀，这哎这这这不，他们那那那那不用不用嘛啦，啊就不用嘛啦。这三块，还有我们那个呢，一两六年有一个，到他们那呢，他们说，他们这边说他们那个地方不怎么用。 àti dájúdájú àti ní tó máa bá wá sí láti àwọn àkójọpọ̀. Tọ́ báyìí. هذه النار التي كنتم بها تكذبون بعد ما سبحانه وتعالى بما ماذا تكذبون أفسحر هذا سحر الدين أم أنتم لا تبصرون هذا يجب اصطوى أو أنك تشكون أو لا فبك مسجد سواء عليه ليست واجب أو معنى أننا لا يرى إنما تجزون ما كنتم تعملون درس ذلك الإنسان بين أن محمد صلى الله عليه وآله وسلم بين أن أناس يمكن أن يتعبطوا بقبل أنا يمكن أن أنا يمكن أن يبقى أنا تعبطوا بقبل أنا يمكن أن يبقى أنا أنا يمكن أن يبقى وتدفع نفسنا عن الوقت ربما بعد يا أبا جهل يا أبا يا أبا جهل ابن هشام يوافق ابن هشام ويا عتبة بن ربيع وعتبة بن ربيع ويا شيبة بن ربيع وشيبة بن ربيع أن يلقى وفاء يلقى ويلقى به هل وجدتم ما معنى ربكم حقا منكم إذا أنزل سبات الفرق عليكم كله Jadi bagaimana cara keadilan Saya simpan itu mengubahnya salah dulu Fa'ini wa tuntuma wa'adani rabbi haqqa Merujuk sebabnya ada yang berlaku sebuah yang dulu Dari kondisi dari pasarnya ada sesuatu yang mokpa Abu Jahri sini Ini mokpa Rujubah sini Ini mokpa Syekhbah sini Dia nama méjì báyìí ló tọ́lá sí lẹ́yìn àti báyìí. Rúmà ló ní ọmọ àpáyé, ó wá tó wá lè lọ sọ wá àti sọ bí àwọn ọmọ ìyẹn ò sọ. Tòkọ́tò ọ̀nà ọ̀dẹ̀ tí ìfò ọ̀dẹ̀ tí ìfò ọ̀n bá òyìn kan sọ̀rọ̀ sí láti lò fún bèbè. Bàbá àlàyé ni wọ́n lé ní ọtí bí ẹ̀yẹ, òsì ọlọ́run adẹ́sẹ̀ mi lọ́wọ́ ẹ̀kúra. ما أنتم بأسمع لما نقول منكم أي أيوة، أقول لكم بعض وقلهم هنا أي كنتم مسلمان ولكن لا يستطيعون أن يجيبوا مقدس الإمام بنا طب فأنزل مؤذن بينهم كيف نزل بكم؟ قال اسمع إنه مسلمان وأسمع عليه والقراءة هذا اللعنة اللعنة الله على الظالمين wípé ilé ìjìnlẹ̀ sí ìtọ́lọ̀ ọmọ ẹ̀jẹ̀ sí àwọn alákòóso. ẹlẹ́ni náà tún fún láti ṣe kékeré náà àwọn alákòóso náà ni àwọn ẹni tó ti fi wọ́n ń dín ọlọ́run wọ́n ń dín ọlọ́run ní káwọn ìlú ìgbà.

Oh, patok apa ni kalau? Ya. Kita ni orang, orang kita ubi jenis macam so, yang apa jualan tu susu susu pada hari bawah. Ubi ni, apa ni? Bagi Allah, apa ni? Jadi, mana lah cara ini apa? Ini pasti, ini betul saya tidak pernah dengar. Ia semua yang Imam Jumat Orang susah layak tu Baik Aslima Ini buat orang tu tu Misalnya si Tuhan selalu yang dia pun dulu Kulukul Tuhan ada Tak ada yang dia Pergi lah kau Allah Mohon aja si Awal harus Saya nanti kemungkinan Adalah yang semua Yang harus Yang semua ini Tak kemana-mana Tak kemana-mana

òṣèjọ́ sẹ́kù tó pé kíkà lọ́mọ tó tọ̀ kò sí kú má báyìí bí kíkà lọ́mọ lẹ́yìn láéláé ẹni tí wọ́n fẹ́ lórí láéláé ó kò rí láéláé ẹni tí wọ́n fẹ́ lórí láéláé ó kò rí láéláé lẹ́yìn àná láyé àtàwọn àti ìlú rẹ̀ sọ súra ìlú kọ́tà sọ ìyàwó

Boleh jadi macam gambaran itu. Awak ni jadi aku jadi jadi jangan jinai. Dah jangan, dah jangan coba. Dah jangan, dah jangan coba. Oh, zaman jana. Oh, zaman. Oh, zaman jana. Oh, zaman. Oh, Ay yom al jana ay yom al masih Alam ko pa ko mas yuri ko ko bilisin dela ay dela sa. So hasipin araw yom yurot urot ko na lang ita. Ay yun dela dela sa. Ibu tu kata mana orang jana jana ni jadi orang apa? Yom mau mengikuti awak nak cuba ni mana? Al-Zani Kumpa cuma suara Waman Nasa dia oh, Kau ambil Kumpa cuma kumpa Wallah Jadi semua ribad Saya mungkin akan ulang Saya akan ulang lah orang tu Tuhan Tuhan Masih tiba Amalan Tuhan Tuhan Masih tiba Iwo Tuhan Mengulau Sekarang Mengulau Pemasaran Wa amalan Tuhan àgbọ̀ lọ àwọn tó yẹ káwọn àríwá ni máa fi ìdíwà ẹ̀ ọ̀gbẹ́ yóò mú omi nígbà ó ti ta ojú mi máa wọ gbà wọ. tó bẹ́ẹ̀ ìsọlọ́mọ bó ti wà láìpọ̀ fáwọn náà nígbà ìgbà yẹn. foríjì mi jọ foríjì mi ẹni ẹ wá ó wá ṣáàwó pé wà bóyá wà láì ní ìtìbọ̀ ló wá ní mo ti foríjì tó yẹ pé lọ́kàn ẹni ẹ mo ti foríjì mi. นาโซคนนาบามาอิติ níta níláyé pàǹtí lásán ní lẹ́gbẹ̀ẹ́ níta níláyé lẹ́gbẹ̀ẹ́ níta níláyé pàǹtí lásán ní lẹ́gbẹ̀ẹ́ níta níláyé lẹ́gbẹ̀ẹ́ tó wọ́n sọ ń sọ pé ìyàwó àtọmọ ni àti dúkìá mi kí lọ bá wọn pàdé tó nígbà tí kò ní mọ̀ pé nǹkan náà wọ́n fún un ọkọjà gbogbo ilé ọkọjà gbogbo ilé mẹ́rin àlájú sọ wípé olùmọ̀ àgbà ọ̀kan náà olùkọ́ wa ní ṣùgbọ́n ó ní. fún lálùjáná wọ́n dákun láìpẹ́ òun ọ̀rọ̀ ń dá padà lálùjáná láìpẹ́ òun kò fẹ́ rí lálùjáná. tó láṣẹ ètò jùlọ ẹ̀ ètò jùlọ ẹ̀ rí lálùjáná tó àwọn náà tọrọ gbogbo orú rẹ náà pé láìpẹ́ wa ọ̀rọ̀ ìjà rí lálùjáná ètò ọ̀tún dáadé lọ ọ̀rọ̀ ọ̀kùnrin lálùjáná. àkọ́kọ́ ẹ̀ tó bá ti wà lálùjáná wọ́n ti sórí rẹ̀ àìrá àlùdáná wọ̀ làìrí dáadáa ẹni tó bá ti rá àlùdáná wọ̀ ìgbó dáadáa ló wọn ọlọ́run sì lè wọ̀. ó sì fẹ́ ṣe ìmáà ní sọlá tó mú bọ̀ ní sọlá tó láàfin láàfin láàfin káàkiri lẹ́yìn rẹ̀ kẹ́bà sí àti gbọ́dọ̀ tó sẹ́yìn rẹ̀ ní sọlá tó tàǹtí kàkó sókè náà láàfin ní sọlá tó tàǹtí sòfà lórí pa àti màtẹ́lẹ̀ but majority àwọn lè má mú káàkiri sọ láti lẹ́yìn àwọn ọmọ bá ti ń kàkó àbí èyí wa láti fi sọ̀rọ̀ tó bọ̀ àti àfún ìwà lẹ́yìn wọn tó bá jẹ́ kó ló dora gaju ní àwọn ọgbà sọ láti gba tó rà dán wò ní àtàn lọ ní kò sọ láti sọ àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n tẹ́ni dáa ti mà àní dúró tó sọ. onídìí máa ń kà ń kà òkè àkàjẹ́jẹ́ kọ́ yóò burú. ṣé àwọn ọ̀pọ̀lọpọ̀ kan ti ń kà dáadáa nígbà tó kọ̀ òkè kàkúkà ní má kàtó wá sí ìgbẹ́ nísìnyí gbogbo táwọn sọ sí dandan ní bẹ́ẹ̀ tẹ̀lé ìgbà táwọn yìí sàn náà ẹni tó bá ń gbọ́ tẹ̀lé olóṣòwò ẹni tó bá tẹ̀lé ọ̀nà wàhálà ká tó wá pẹ́ tẹ́wàá tó bá sọ fún yín tẹ́ gbọ́ yẹn gbogbo yín máa gbà Islam ṣe rí i so lẹ́yìn náà àbọ̀ ọmọ ṣùgbọ́n náà ní dá gbogbo wàhálà náà ẹ̀ní mà débi kan ẹ sì máa fa wàhálà pẹ̀lú ẹ̀ ló dá wàhálà rẹ̀ òyìnbó ṣe gbogbo ẹ̀ àdàmọ́ gbàgbé pé ẹ̀sìn tẹ́yìn sí tẹ́fẹ́ fi wà lẹ́nu náà yẹn kárí mi lọ́pọ̀lọpọ̀ fi ṣe wọ́n fẹ́ ṣe tí gbogbo yẹn wọ́n fi dá ọmọ ni tẹ́ gbọ́dọ̀ gbàgbé lẹ́yìn ní gbogbo gbà ẹ̀sìn tẹ́yìn sí tẹ́fẹ́ fi wà lẹ́nu náà ẹlòmíín ṣe nítorí pé wọ́n fi dá ọmọ ni ọ̀pọ̀lọ́ ń gbàgbọ́ débi tí wọ́n ń ṣe kankan tó lọ lọ tẹ́ gbọ́dọ̀ máa rántí lẹ́yìn ní gbogbo gbà torí kí ni tó máa kó kí n ṣe nǹkan kan tí gbogbo tó kọ́lì tó ọ̀rọ̀ fún wọn pè ní lẹ́yìn náà ọlọ́run bá yóò tó àṣírí wọn bá jọ pé náà pè hàn نقول eléyìí ò ṣe ń dúró ọlọ́ ah, àṣí eléyìí ní ṣe ń dúró ọlọ́ ọlọ́run yóò tó àṣírí ṣùgbọ́n nǹkan tí máa ń hàn sí àwọn èèyàn nínú ṣe sí òun náà nígbà ọ̀pọ̀lọpọ̀ sí nǹkan dúró ọlọ́ wọ́n fẹ́ kó gbogbo olóyè o tí wọ́n yàtọ̀ nǹkan máa ń ṣẹlẹ̀ ni tẹ̀lé ìrìn tẹ̀sí máa ń bàjẹ́ mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ tí máa fi bàjẹ́ mọ́pọ̀lọpọ̀ àwọn alófin ṣẹlẹ̀ àgbà anábì ò ní takò wá lórí nǹkan tó sọ pé ká ṣe kó ajẹ́kọ́nà mi lòún gbégbà tó lè sẹ́nu náà ló sọ fún akóso láti òwú rákà méjì méjì lẹ́yìn ẹ̀sìn ó lọ́wọ́ sì wá ṣe ju méjì lọ tó ra sàlámù kó tó sàlámù kò lè ṣe é sí torí àwọn ọmọ ṣe túmọ̀ pọ̀ àìsàn yẹn kó túmọ̀ sí pé ó ṣe rákà méjì tó bá ti ṣe méjì yẹn tako ní jókòó lọ yóò tún dìde yóò tún ṣe méjì mi ẹni tó bá pé mẹ́rin náà àjọkòó ló sùn ìgbà tó bá sinmi yóò tún á dìde yóò tún ṣe méjì yóò tún dìde yóò tún ṣe méjì ẹ̀yìn rẹ̀ náà wà tún sinmi ní àlàyé ṣàkóso pé ó ṣe lápá mẹ́rin wọ́n béèrè bí ó ṣe kòtó àti bí ó ṣe dáa tó kó bá tún á tún ṣe mẹ́rin wọ́n béèrè pé bí ó ṣe kòtó tó dáa tó yóò sì jókòó láàrin wọn tó ilé ìjẹ́ bó ṣe lọ. káwá gbà pípé àìsàn sọ pé mẹ́rin ni ó ṣe mẹ́rin ni ó ṣe tẹ̀léra wọn ọ̀lágbára tó rọ̀ tá sọ̀látù láìlì mátínà mátínà tọrọrọ rẹ lédè eléyìí wọ́n ròyìn iṣẹ́ rẹ̀ tó ṣe tòtọ́rọ̀ bá tako sẹ́ ọ̀rọ̀ láti sùwájú ilé ìjọba tó ti jẹ́ wọ́n àwọn ọba yín sọ ọ̀rọ̀ ẹ̀rọ àgbẹ̀ Albani farama Albani lànà bẹ̀ tẹ̀ ń gbódò ká ilé ìjọba tó ti jẹ́. tí obìnrin bá wà nínú àlùwàlà tó wá fún ọmọlọ́yìn fún ọmọlọ́yìn rẹ̀ sí kò bàlùwàlà jẹ́. ó wà lórí àlùwàlà ó ti sàlùwàlà lọ. ó ti sàlùwàlà kì í ṣètò kò sí nítorí má ní omi ọmú ọgbà lọ alájọ. tí wọ́n bá fún imọ́ bá sálámà fún sàn ṣùgbọ́n àwọn mi wà wọlé wọ́n wá tó tẹ̀ mọ́ so sáwọn yẹn tó lè bẹ̀rẹ̀ ó ti parí ìsà so ó ti sálámà fún ìsà ó fẹ́ kí tara àwọn kan wá wọlé. Mm-hmm. so àwọn yẹn wá fẹ́ ìsáìtì kí o sì mọ́mú ní ìbẹ̀rẹ̀ dára wíwá. lẹ́lẹ̀ kọ́ kí ló kàn yín pẹ̀lú wa gbọ́n tí wọ́n ti fẹ́ sùn pàṣẹ jẹ ẹ̀yin ni ọ̀sùn ẹ̀yin gángan jẹ̀mọ́ àwọn tó dé ẹni tá a bá wí ni wọn kí ló dé tẹ̀yìn òtún wá látẹ̀ àwọn apá gbòdì tani táwọn àwọn gángan rà á wọ́n lè sọ fún ọ pé ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ ṣe jàmáà tó láti lè ṣá ẹ wàá darapọ̀ mọ́ wa ni ìlú àníyàn ìṣá ni bàtàwà ṣe tàràwé èèyàn dà níyàn ìṣá ni bàtàwà bá parí rákà méjì ta sálámà ẹ̀yọ́ ní sálámà kálukú yẹn wà á tètè mú rákà méjì tó sọ̀tù fún wa ìgbà náà lẹ́tọ̀ọ́ adarapọ̀ mọ́ wa púpọ̀ ìwọ́n bá àwọn tó lè dá mi.